náà padà sórí ètò ojúmọ́ re níbi tá a ti sọ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera láyọ̀ ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà kò sẹ́ni tí ò ní tó wà nípò àìsàn tí ò ní máa bẹ̀bẹ̀ yìí pé Olúwa jọ̀ọ́ tú mi sílẹ̀ ìtúsílẹ̀ rẹ ni mò ń wá ewu mo fi wá ń gbàdúrà yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá àtèmi àti ẹ̀yin ọmọ aráyé ò ní fi ṣan ara wa ẹ̀jẹ̀ ara wa omi ara wa kí wọ́n fi dè wá mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè a ní kí là ń gbéyẹ̀wò látàárọ̀ kí là ń sọ òun náà ni kí là ń pè ní oyún kí làwọn ìṣòro ètò ń dojúkọ àwọn aláboyún tí wọ́n bá tiẹ̀ wà ní ipò ìlóyún Orísun ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe Foyeke Inaolaji òun ni orúkọ tèmi à ń tẹ̀síwájú táwa ni nọ́ọ̀sì tó ti ń bá wa pé atótónu látàárọ̀ tó bá wa sọ̀rọ̀ lórí ipò ìlóyún yìí orúkọ nọ́ọ̀sì mi náà ni Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san ẹ kú kalẹ̀ à ń tẹ̀síwájú àròjọ mùsùlùkùn gẹ́gẹ́ bí a ti ń sọ lọ látàárọ̀ ta kàn tá à ń yànnàná tá à ń yànnàná ẹ̀ tá à ń sọ lọ látàárọ̀ èmi wá fẹ́ kẹ́ bá mi sọ àwọn ìṣòro wo ló ń dojú kọ ló aláboyún nígbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ní oyún torí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé òun lóyún ṣùgbọ́n àwọn nǹkan tó àwọn àmì tó máa máa rí òun lè jẹ́ kí ó mọ̀ yìí pé òun wà ní ipò ìlóyún ẹlòmíì ò tiẹ̀ ní mọ̀ doṣù mẹ́rin oṣù márùn-ún ẹ bá mi sọ àwọn ìṣòro tó lè dojúkọ àwọn aláboyún tó máa ṣẹ̀ṣẹ̀ wà ní ipò ìlóyún. ẹ ṣe olóòtú àwọn ìṣòro tó lè dojúkọ aláboyún tó máa ṣẹ̀ṣẹ̀ wà ní ipò ìlóyún àgàgà ẹni tí ò lóyún rí tó jẹ́ pé oyún tó níyẹn fún ìgbà àkọ́kọ́ ó lè máa tutọ́ ó lè gbóòórùn ó lè jẹ́ni tó jẹ́ pé ńgbà tí ó ti lóyún ó máa ń dọ̀bálẹ̀ sùn ṣùgbọ́n lásìkò yìí tó bá dọ̀bálẹ̀ sùn inú á máa rún hmm. ó di pé kó fi ẹ̀gbẹ́ sùn àwọn ìṣòro wọ̀nyí ló máa ń dojúkọ wọn tó jẹ́ pé ó máa ń mú kí ọkùnrin míì gan kó sá kúrò lé fúnyàwó ẹ̀ obìnrin tó bá dẹ̀ ti rí wípé lásìkò tóun ti lóyún yìí òun ti ń tutọ́ kó má bàrẹ̀ nínú jẹ́ nítorí oore tó dé ọlọ́run ló ṣe síbẹ̀. bẹ́ẹ̀ ni máa ń gbà wọ́n níyànjú wípé wọ́n lè ní handkerchief àwọn èyí tó tìkì yẹn wọ́n á mú dání wọ́n á máa tutọ́ yẹn sí ẹlòmíràn tiẹ̀ máa ń mú ọ̀rẹ́ nylon wọ́n á mú dání á rọra máa tú sí tó bá ti ṣe kíní á so á lọ sọ́nù débi pé ọkọ ẹ̀ kò ní mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe tọ́kọ bá tiẹ̀ mọ̀ kò ní rí ọkùnrin yẹn lára tí èèyàn bá ń tutọ́ àbí tó bá ń bì ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ́tótó hmm. lásìkò tó bá wà nínú oyún pàápàá nítorí pé ẹni tó ń bì nígbà tí ebi fẹ́ gbé kì í ṣe pé ó bì fi òfin ọgbónú ilé jẹ́ débi pé ọkọ̀ gan máa sá àwọn èèyàn máa sá fún inú ilé gun á máa rùn hmm. nítorí pé àlóyún rí ajé olóyún àkọ́kọ́ yẹn a gbọ́dọ̀ fi nǹkan tó dára ká fi kọ́ra wa nítorí ohun tá bá ń ṣe lọ lásìkò yẹn òun la máa máa ṣe títí láéláé ká máa fi sọ yí pé a ò bímọ mọ́ a ò gbọ́dọ̀ wọ aṣọ tó máa fún wa jù a gbọ́dọ̀ wọ aṣọ tó free láti ìgbà tí oyún bá ti wà bí oṣù kan oṣù méjì atẹ́gùn gbọ́dọ̀ máa fẹ́ sí inú yẹn hmm. olóyún kò tọ́ fún láti wọ ṣòkòtò àwọn ìṣòro tá a máa ń kó bára wa fúnra wa nìyẹn ṣùgbọ́n tá a bá jẹ́ni tó nímọ̀ tó tó tí itọ́ bá tiẹ̀ ń bọ̀ ẹlòmíì máa tutọ́ ẹni tó máa fi pé oṣù mẹ́rin ni kì í ṣe ayé kì í ṣogun èṣù àṣẹ ọlọ́run ni Eh. ẹlòmíì máa tutọ́ yẹn tó máa fi bímọ ni. bẹ́ẹ̀ni. ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyún kọ́ rù wọ́n máa rù gan ṣùgbọ́n nǹkan tọ́lọ́run máa ṣe lẹ́yìn oṣù mẹ́sàn òun lọ́lọ́run máa ṣe. Hmm. àdúrà tí mo gba ọgbà wa alákọ̀ọ́kọ́ ìgbà àti lóyún wa ni wípé kọ̀mọ̀bọ̀ wẹ́rẹ́ ò kì í bí tẹ́lẹ̀ ọmọ bọ́ wẹ́rẹ́ o kì bí tẹ́lẹ̀ ọmọ bọ́ wẹ́rẹ́ o kì bí tẹ́lẹ̀ lọ́jọ́ ìkúnlẹ̀ kàgbóhùn yín o kàgbọ́ tọmọ kàgbóhùn yín o kàgbọ́ kàgbóhùn yín o kàgbọ́ tọmọ lọ́jọ́ ìkúnlẹ̀. pé nọ́ọ̀sẹ̀ abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san midwife ni wọ́n ògbóǹtarìgì ara ohun orin tó máa ń kọ fáwọn aláboyún nígbà tí wọ́n bá wà ní àpéjọpọ̀ àwọn aláboyún òun náà ń kọ fún wa yìí o midwife gan gan gan gan ni wọ́n iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn ẹ wá jẹ mo ti ẹ kọ́kọ́ nínú ọ̀rọ̀ tẹsán náà mo ti fẹ́ yọ ewu làbọ̀rọ̀ kọkùnrin sáfóbìnrin ńlẹ nítorí epo ń tutọ́ ẹ jọ o ṣé ẹ̀yin kọ́ lẹ fi síbẹ̀ obìnrin yẹn ò dá ní ẹ̀yin lẹ fi síbẹ̀ kí lẹ ń sẹ ẹ máa kópa títí tọ́lọ́run ó fi ṣe kọ́mọdọ́rẹ́ kórin tí nọ́ọ̀sì abọ́sẹ̀dé tó ń kọ yẹn kó bà lè ní ìtumọ̀ nínú ẹbí yín ẹ ṣé mo dúpẹ́ mo gbádùn yín ẹ wá jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká wò báyìí wípé àwọn ìṣòro gangan gangan àti rí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó ń dojúkọ àwọn tán bá ṣẹ̀ṣẹ̀ ní oyún nígbà tó oyún yìí bá ń dàgbà lọ sọ́tún tó ń dàgbà lọ sósì kí ni àwọn nǹkan tí wọ́n lè bá pàdé tó lè jẹ́ ìṣòro fún wọn tí wọn fi tóyún yóò fi ní wálẹ̀. ẹ ṣe olóòtú ohun tí ó yẹ káwọn aláboyún ó ṣe ni wípé kí wọ́n lọ sọ́dọ̀ dókítà oníṣègùn òyìnbó ní gbàrà tí wọ́n bá ti ṣàkíyèsí wípé àwọn ò rí nǹkan oṣù mọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú wọn díẹ̀ díẹ̀ wọ́n lè ní kó máa wá lẹ́yìn oṣù kọ̀ọ̀kan wọ́n lè ní kó máa wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì méjì fún ìtọ́jú tí wọ́n bá ti ń tọ́jú wọn yìí kò ní sí ìṣòro tó lágbára tó máa dojúkọ wọn àwọn ohun tí wọ́n lè rí tí wọ́n bá bínú jù hmm. àbí tí èdè àìyedè tó bá wà láàrin ọkọ àti ìyàwó ọkùnrin mi á sọ ìyàwó di punching bag kò fẹ́ gbàgbọ́ pé oyún ṣẹ̀ṣẹ̀ dúró sára ẹ̀ ni nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní lurú obìnrin bẹ́ẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní rẹ̀jẹ̀ hmm. ó ṣeé ṣe kí irú oyún bẹ́ẹ̀ kó bàjẹ́ èyí tí ò bá dé ẹ̀ bàjẹ́ ó ṣeé ṣe kí nǹkan kan ti ṣe oyún yẹn nínú àwọn dókítà ni wọ́n máa wá mọ ọ̀nà tí wọ́n fẹ́ gbé e gbà tí oyún yẹn ò fi ní bàjẹ́ tí wọ́n máa fi tọ́jú irú aláboyún bẹ́ẹ̀ àwọn ìṣòro oríṣiríṣi ló wà ṣùgbọ́n tá a bá ti tètè lọ yọjú sáwọn dókítà wípé ní orí nǹkan oṣù mi o wọ́n ti mọ àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé tí àwọn ìṣòro yẹn bá dé kò ní jẹ́ kò ní bà wá lẹ́rù ẹlòmíín lè máa yàgbẹ́ ṣe àmọ́ wípé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ lóyún ibà máa ṣe ẹlòmíì hmm. tí bàbá ṣèyàn ẹlòmíì á máa yàgbẹ́ oríṣiríṣi ara ẹ̀ ò ní dàbí tìgbà tí nǹkan kan ò ṣe é nǹkan yẹn lè ṣe bẹ́ẹ̀ fún bí oṣù mẹ́ta ó lè ṣe bẹ́ẹ̀ fún bí oṣù márùn-ún ẹ má jẹ́ ká ro nǹkan kan ohun tó ṣe pàtàkì láti ṣe ni wípé ká lọ bá àwọn dókítà wa ká ṣàlàyé fún wọn ẹlòmíì lè má lè sùn kó jẹ́ pé tí o bá yìí tí ì lògùn oorun kò ní sùn irú àwọn àsìkò yìí o ò nílò àti lògùn oorun rárá ṣáà yọjú sáwọn dókítà rẹ kó o ṣàlàyé fún ọ nǹkan báyìí báyìí ló tún ń ṣe mí o ìgbésẹ̀ tó kàn àwọn ni wọ́n mọ̀ wọ́n á ṣàlàyé fún ẹ pé nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni tó bá dẹ̀ ti ṣe àlàáfíà ló wà àti wà tọmọ. ẹ bá mi sọ nípa ewu tó wà nínú kéèyàn má lọ sílé ìwòsàn rárá. ẹ ṣe olóòtú ẹrù ayọ̀ tọ́lọ́run dì èṣù ò ní tú. àmín. lóòótọ́ làwọn bàbá wa ní kinní kan ni adìyẹ ń jẹ ṣùgbọ́n ayé tá a wà yìí hmm. ó ti yàtọ̀ pátápátá a gbọ́dọ̀ tọ́jú ara wa dáadáa ewu ńlá ló wà ń bẹ̀ ewu ńlá gidi ló wà nínú pé kéèyàn má lọ tọ́jú ara ẹ̀ nílé ìwòsàn kó tó di pé ọjọ́ tó máa bímọ tó máa dé nítorí wípé nígbà tí oyún mi bá dúró ó máa ń bọ́ sẹ́yìn ilé ọmọ. Hmm. wọ́n máa ń pe oyún yẹn ní ectopic pregnancy ẹni tó lóyún ò ní mọ̀ wípé oyún yẹn ò sí láàyè ẹ̀ ẹ̀yìn ilé ọmọ ló wà ohun tó gbàgbọ́ lé lórí ni pé òun ò rí nǹkan oṣù oyún ti dúró oyún tá a dẹ̀ ń sọ yìí kò kí ń dàgbà ju oṣù méjì tó bá dàgbà ju àrírú ẹ̀rí kò ní kọjá oṣù mẹ́ta kò ní wálẹ̀ fúnra rẹ̀ o ṣùgbọ́n nígbà tí àwọn oríṣiríṣi àìsàn tó bá bẹ̀rẹ̀ sí ní ṣerú ẹni tó lóyún yìí tó bá dọ́dọ̀ àwọn dókítà wọ́n ní kó lọ ṣe scan wọ́n ní kó ṣe àwọn test oríṣiríṣi nípa ṣíṣe èyí á jẹ́ kó mọ̀ wípé àìsàn tó ń ṣe ni yìí kì í ṣàìsàn oyún hmm. ibi tí oyún yẹn wà kì í ṣàyè ẹ̀ kò dẹ̀ sí àyè fún láti dàgbà so ó máa mú kí oríṣiríṣi ìnira kó wáyé táwọn dókítà oníṣègùn òyìnbó tó bá ti rí eléyìí wọ́n ti mọ ìgbésẹ̀ tó kàn tó fẹ́ gbé hmm. lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò lọ sí ilé ìtọ́jú báwo ló ṣe fẹ́ mọ̀ tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ wọn ò ní mọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ̀rora tí wọ́n ń lo oògùn oríṣiríṣi lábẹ́lé ó di kírú ẹ̀mí onítọ̀hún kó bọ́ hmm. nítorí pé ààyè tóyún yẹn wà kì í ṣààyè ẹ̀ àwọn nǹkan tó dẹ̀ máa máa lò fún kò ń ṣe nǹkan tó yẹ kán lò fún irú àwọn èèyàn báyìí iṣẹ́ abẹ ni wọ́n máa ń ṣe fún wọn kò dẹ̀ ní kẹ́mi wọn ó bọ́ kò ní kán má lóyún míì lásìkò tó bá fẹ́ lóyún. Hmm ẹ máa ṣeun o nurse Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ atótónu látàárọ̀ àwa náà ta wà nílé a ti lè rí báyìí wípé àìlọsílẹ̀ ìwòsàn wa nígbà tí a bá wà ní ipò lóyún ó ní ewu gidigidi ó léwu lọ́pọ̀lọpọ̀ ìwọ fún ìwọ tó dì sínú tó dẹsẹ̀ sínú tó dọwọ́ sínú báyìí ọlọ́run aláàánú á wò ẹ́ sàn à á tú ẹ sílẹ̀ ní ọjọ́ ìkúnlẹ̀ yẹn o à ní gbókùn jáde kúrò nínú àlàyé bẹ́ẹ̀ là ní gbẹ́láyè jáde kúrò nínú òkun fún ìwọ ọkọ náà tó sì wáá sọ ìyàwó ẹ di bọ́ọ̀lù tó ń gbá sọ́tún àti tó sósìn ọlọ́run á kó sí ẹ nínú ẹ̀mí ò ní tọwọ́ ẹ jábọ́ fún àwa tá a wá wòye pé ó yẹ ká máa lo gbá ká máa lo àwo ká máa lọ sílé ìjọsìn ilé ká máa lọ sílé ìwòsàn irú àwa náà bẹ́ẹ̀ ọlọ́run á kó sí wa nínú ká lè mọ̀ yìí pé ẹ̀mí wa kò láàrọ̀ kò sẹ́mi tá a lè fi rọ́pò ẹ̀ nítorí pé ẹ̀mí kì í ṣe aṣọ kì í ṣe mọ́tò kì í ṣe ilé tá a lè rí tún sọ pé a fẹ́ replace ẹ̀ ẹ̀ padà Foyeke Inaolaji lórúkọ mi Orísun náà ni làgbà ibẹ̀ náà ni mo ti ń dún ẹni tí mo ti ń rọ̀ bí òwì bóyá o fẹ́ máa gbádùn wa sí ni mo ní kí ni kẹ́ ẹ máa ṣe ẹ lọ sí Facebook wa Twitter wa Instagram wa ẹ tún máa rí wa wò bí ìdán bí ìran nọ́ọ̀sì wa tó ń bá mi sọ̀rọ̀ látàrọ̀ nọ́ọ̀sì àbọ́sẹ̀dé ọlọ́run ẹ̀sán kí là ń sọ̀rọ̀ lórí ẹ̀ látàrọ atótónu wa òun náà ni bí a ṣe kí ni à ń pè ní oyún kí ni ipò ìlóyún kí ló já sí àti ìlọ à ń bọ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ó ṣe pàtàkì.